pétérù kínní orí kẹrin. ǹjẹ́ bí kristi ti jìyà fún wa nípa ti ara irú inú kan náà ni kí ẹ̀yin fi há mọ́ra nítorí ẹni tí ó bá ti jìyà nípa ti ara ó ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí ẹ̀yin kí ó má ṣe fi ìgbà ayé yín yòókù wà nínú ara mọ́ sí ìfẹ́kúfẹ́ ènìyàn bí kò ṣe sí ìfẹ́ ọlọ́run nítorí ìgbà tí ó ti kọjá ti tó fún ṣíṣe ìfẹ́ àwọn kèfèrí rírìn nínú ìwà wọ̀bìà ìfẹ́kúfẹ́ ọtí àmupara ìréde òru kíkó ẹgbẹ́ ọ̀mùtí àti ìbọ̀rìṣà tí í ṣe ohun ìríra èyí tí ó yà wọ́n lẹ́nu pé ẹ̀yin kò bá wọn súré sínú irú àṣejù ìwà wọ̀bìà wọn tí wọ́n sì ń sọ̀rọ̀ yín ní búburú àwọn ẹni tí yóò jíyìn fún ẹni tí ó múra àti ṣe ìdájọ́ ààyè òun òkú nítorí èyí ni asáàṣe wàásù ìrere fún àwọn òkú kí a lè ṣe ìdájọ́ wọn gẹ́gẹ́ bí ènìyàn nípa ti ara ṣùgbọ́n kí wọn kí ó lè wà láàyè sí Ọlọ́run nípa ti ẹ̀mí ṣùgbọ́n òpin ohun gbogbo kù sí dẹ̀dẹ̀ nítorí náà kí ẹ̀yin kí ó wà ní àìrékọjá kí ẹ sì máa ṣọ́ra nínú àdúrà ju gbogbo rẹ̀ lọ ẹ ní ìfẹ́ tí ó gbóná láàrin ara yín nítorí ìfẹ́ ni ń bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ẹ máa ṣe ara yín ní àlejò láìsí ìkùnsínú bí olúkúlùkù ti rí ẹ̀bùn gbà bẹ́ẹ̀ ni kí ẹ máa ṣe ìpínfúnni rẹ̀ láàrin ara yín bí ìríjú rere ti onírúurú oore ọ̀fẹ́ ọlọ́run bí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kí ó máa sọ bí ọ̀rọ̀ ọlọ́run bí ẹnikẹ́ni bá ń ṣe iṣẹ́ ìránṣẹ́ kí ó ṣe é bí agbára tí ọlọ́run fi fún un kí a lè máa yin Ọlọ́run lógo ní ohun gbogbo nípa Jésù Kristi ẹni tí ògo àti ìjọba wà fún láé àti láéláé àmín olùfẹ́ ẹ má ṣe ka ìdánwò ìnà tí ń bẹ láàrin yín èyí tí ó dé sí yín láti dán yín wò bí ẹni pé ohun àjèjì ló dé bá yín ṣùgbọ́n níwọ̀n bí ẹ̀yin ti jẹ́ alábàápín ìyà Kristi ẹ máa yọ̀ kí ẹ̀yin kí ó lè yọ ayọ̀ púpọ̀ nígbà tí a bá fi ògo rẹ̀ hàn bí a bá ń gàn yín nítorí orúkọ Kristi ẹni ìbùkún ni yín nítorí ẹ̀mí ògo àti ti Ọlọ́run bà lé yín nípa tiwọn wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ ní ibi ṣùgbọ́n nípa tiyín à ń yìn ín lógo ṣùgbọ́n ẹ má jẹ́ kí ẹnikẹ́ni nínú yín kí ó jìyà bí apànìyàn tàbí bí olè tàbí bí olùṣe búburú tàbí bí ẹni tí ń tojú bọ ọ̀ràn ẹlòmíràn ṣùgbọ́n bí ó bá jìyà bíi kírísítẹ́nì kí ojú kí ó má ṣe tì í ṣùgbọ́n kí ó kúkú yin ọlọ́run lógo ní orúkọ yìí nítorí tí ìgbà náà dé tí ìdájọ́ yóò bẹ̀rẹ̀ láti ilé ọlọ́run wá bí ó bá sì tètè ti ọ̀dọ̀ wa bẹ̀rẹ̀ òpin àwọn tí kò gba ẹ̀yìn rere ọlọ́run gbọ́ yóò á ti rí. bí ó bá ṣe pé agbára káká ni a fi gba olódodo là níbo ni aláìwà bí ọlọ́run òun ẹlẹ́ṣẹ̀ yìí ò gbé yọjú sí. nítorí náà ẹ jẹ́ kí àwọn tí ń jìyà gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run fi ọkàn wọn lé e lọ́wọ́ pẹ̀lú ní rere ṣe bí ẹni pé fún ẹlẹ́dàá olóòótọ́.